لله رب العالمين رحمتك أرجو فلا تكلني إلى نفسي طرفة عين ولا أقل من ذلك إن الحمد لله نحمده تعالى ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلوات الله وسلامه عليه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 فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الأحبة في الله أرحبكم من جديد إلى مدرسة محمد صلى الله عليه وسلم إلى عنوان الموضوع اليوم وهي الابتلاء عباد الله الابتلاء تمييز وتمحيص للناس بين الصادق والكاذب ومنها مواقف الأنبياء عليهم الصلاة والسلام وابتلاعتهم أثالثا ثمار وفوائد الابتلاء ودروس مستفاد من ابتلاء الله تعالى لعباده قال سبحانه ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين عباد الله لقد بين سبحانه وتعالى للأبرار والصالحين والعلماء والدعاة إلى الله أن كلمة لا إله إلا الله ليس مجرد كلمة تقال ولكن ليس كما يدعي المدعي ولا كما يفتري المفتري وكذلك لا بد أن يميز بين المؤمن وبين المنافق والصادق والكاذب عباد الله خلق الله الخلق ليبلوهم لذلك بدا الابتلاء من أبيهم آدم عليه السلام وأرج من الجنة بالابتلاء ولا يدخل الجنة أحد من أبنائه إلا بابتلاء عباد الله قال سبحانه وتعالى تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور وقال سبحانه ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال سبحانه ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون عباد الله الابتلاء من أسرار الدين إن هذا الدين صعب المرس لا يؤتى لا يؤتي لكل أحد إلا بابتلاء وإن من أسراره خلوده أن يستقر مع المبتلين في الأرض فيظهر الله صدقهم قال سبحانه وتعالى الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم فاخشوهم وزادهم إيمانا وقالوا أسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم أسأل الله تعالى أن ينفعني وإياكم مما فيه من الآيات والذكر الحكيم إنه ولي ذلك والقادر عليه الحمد لله وكفى والصلاة والسلام على نبي المصطفى صلوات الله وسلامه عليه الذي كان يبتهل ليالي يبتلي يبتهل ليالي ويقول اللهم أنت الحق ووعدك حق والجنة حق والنار حق ونبينا حق ومحمد صلى الله عليه وسلم حق وقال تعالى يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين عباد الله يقول ابن قيم الجوزي رحمه الله يا ضعيف العزم الطريق الشاق الطويل نهى فيه نوح عليه السلام وضبع يحيى عليه السلام واغتيل زكريا عليه السلام وطعن عمر رضي الله عنه ودرج عثمان بدمائه وقتل علي رضي الله عنه وجلدت ظهور الأئمة الهدى وهبسوا لماذا أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون عباد الله معنى الأنبياء والابتلاء الابتلاء تاريخ وقصة طويلة منذ أن نزلت لا إله إلا الله في الأرض ابتلي نوح وإبراهيم وموسى وعيسى ومحمد صلى الله عليه وسلم فإن كذبوك فقد كذبت رسل من قبلك جاءوا بالبينات وبالذبر وبالكتاب المنير adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọba tí à ń jẹ́rìí pé kò sẹ́ni tí ìjọsìn tọ́ sí ní sámà àtìlẹ̀ tó yàtọ̀ sọ́lọ́ ọba ọ̀kan ṣoṣo bẹ́ẹ̀ la ń jẹ́rìí pé anábọ̀ Muhammad ìkẹ́ àtọ̀lọ́ ọlọ́run kó máa bá ẹrú sí ọlọ́run ní í ṣe òjíṣẹ́ rẹ̀ sí ni ọlọ́run rán láti wá júwe kí làwọn àṣírí ti ń bẹnu ayé bẹ́ẹ̀ ni kí làá bá pàdé ńlá kìámà léyìí tá àti ẹ̀mọ nǹkan kan pa ẹ̀ ẹ̀yin ọ̀rùsìn ọlọ́run àkórí ìbára wa ní sọ̀rọ̀ tòní yóò máa dá lórí ta pè ní ìbìtìlá àdánwò wọn a máa pè ní àtẹmírìn àmì èyí tó wọ lè pè nú ẹ̀ wọn a máa pè ní àlẹ́kìtìbáàr káyé ẹ̀yàn wò káyé bó nígbàgbọ́ alìtìlá àdánwò tá ń sọ yìí ká mímí wò kájámi rẹ̀ ó gbọ́ pẹ̀pẹ̀ bá a ṣe gbọ̀n tó ṣáájú rẹ̀ náà wò tẹ̀mí yìí zun wọ tẹ̀mí hẹ́sùn lè ná sí bẹ́yìn náà sọ́ọ́dẹ́kù wọ́n káàdé. ọlọ́run bá dàda kì í ṣe pé máa ń lò fún kankan kì í ṣe pé láti yẹpẹrẹ wa bí ó jẹ́ pé láti ṣèyàtọ̀ láàrin olódodo àtòkùrọ́ bákan náà nu tá mẹ́nubà màwákìfù làǹbíyá alayhi salatu wassalam ibùdúró bóò farakín àwọn àpèjúwe wa lórí ilẹ̀ ó làwọn ànábì ọlọ́run bóò ni wọ́n ṣe dúró pẹ̀lú pàtọ́lọ̀ ń dánwò tí ò fẹ́ séèyàn kan tó là nínú wọn àfikún kàdánwò wájú ọlọ́run bá dẹ́dà ẹ̀yìn ẹrúsìn ọlọ́run sì máa rú wọn fọwọ́ ìlẹ̀lẹ̀tìlá kí ni àwọn àǹfààní àwọn èso tá a lè kán jẹ lára wípé àwọn tó fàdánwò kan àbótiẹ̀ fàdánwò kàwá náà ẹ̀yìn ẹrúsìn ọlọ́run wàdúrú sùn mustafad kí lẹ́kọ̀ọ́ táwọn ò rí àwọn tí wọ́n ń bọ̀ lọ́la tí wọ́n rí tó ṣẹlẹ̀ sí wa táwọn náà wà rò pé àṣebí ṣe máa rí nìyí kí ni irú àwọn àǹfààní ẹ̀kọ́ tí wọ́n rí mú bẹ̀ ẹ̀yìn rúṣì ọlọ́run ọlọ́run bá dáadáa sọ fún anábọ̀ Muhammad ní surat al-ankabut ó ní ahasiba an-nasu an yutraku an yaqulu amanna wa hum la yuftanun ó ní sáwọn èèyàn máa rò ní an yutraku kákẹ́ fi wọ́n lẹ́lẹ̀ kí gbogbo àmọ́ sọ pé mùmìnì ni wá ọlọ́run ló kú rínú ìyẹn ni wípé lóòótọ́ ló rí àmọ́ yóò dán wa wò yóò mì wá wò láti mọ yàtọ̀ ayakulu amanna wa umla yuftanun wọ́n rò pàápàá wọn lẹ̀ bẹ́ẹ̀ ni àní sekini àní dán wa wò alukwani ni falaya lamanna Allahu alladhina sadaku ó mà tẹ́lẹ̀ àmọ́ ni mo fẹ́ mà mo tún wọn fẹ́ jẹ́ káwọn èèyàn ó mà àwọn àwọn olódodo wala ya'lamanna Allahu alkadhibin ọlọ́run sì lámàdájú kó fi hàn wá kó fi hàn àti ń bẹ lórí ilẹ̀ yìí pé àwọn òkúrọ́ ni ẹ̀yin arúsìn ọlọ́run lákọ̀dé báyìí ẹran subhanahu wa ta'ala ọlọ́run ti ṣàlàyé tó pọ̀ fáwọn àwo onú àwọn ẹni rẹ àwọn ẹni dáadáa lórí ilẹ̀ àwọn tẹ́pẹ́ra wọn láàfáà láwọn tá a lè sọ pé al-ulama warasatul anbiya àwọn tí wọ́n jogún àwọn ànábì ọlọ́run ni máa wọ́rọ̀ sí dínà ara wọn ládìrẹ́ amẹ́n àwọn tá à ń sọ yìí wọn ò jogún dínà rí bẹ́ẹ̀ ni wọn ò jogún dọ́là wàlákin warisul kitaba wal hikma wọ́n tí wọ́n jogún lọ́dọ̀ àwọn ànábì ọlọ́run òun náà ní tíra ọ̀rọ̀ ọlọ́run ọba dẹ́dà wà kẹ́yìfà yàdùrù nẹ́ẹ̀sì ilà ìbádàtìlá bọ́ọ̀nù wọ́n sì ṣe pa àwọn èèyàn padà lọ́sọ́dọ̀ ọlọ́run wà dùhàt àti gbogbo ẹni bá fẹ́ jẹ wọn ní gbogbo olùpèpè lọ́sọ́dọ̀ ọ̀nà tọ́ba dẹ́dà yóò mọ̀ wípé adìrẹ kẹlìmẹtì láìlà àìlọ́lá bọ́ọ̀nù tẹ́lẹ̀ àti ìmọ̀ wíwù lórí ahọ́n lẹ́yìn sàmújára tó kẹlìmẹtì tó kọ́ọ̀lù kì ṣe just ordinary gbólóhùn táwọn èèyàn máa rò pé akẹlẹ péjọ ó yẹ ẹja wí one million láà kì í orí ahọ́n kì í orí ahọ́n nìkan bal kullu ma yuda'i al-muda'i gbogbo ẹni pípa pè mára pé àwa alu la ilaha illallah ni kò mọ túmọ̀ rẹ̀ o torí túmọ̀ rẹ̀ ni pé la ma'buda bi haqqin kò sẹ́ni tí ìjọsìn fún lódodo tí ìjọsìn tọ́ sí lódodo illa Allah àyàfọ́ba Allah nìkan ṣoṣo gbogbo ẹni bá lè dúró lérè kọ́lbọ̀n wà kọ́ọ̀líbàn lórí ẹ̀mí rẹ̀ àtara irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ gba fara táwọn ẹni ìṣáájú tó wí bẹ́ẹ̀ gbà tó gbà ìyẹn ni pé òun náà gbọ́dọ̀ fara kí gbogbo ẹni bá fẹ́ jọ́sìn máa tàná ṣe jọ máa tàná ṣe sin ọba rẹ́dà wọn àfi kó náà fara kí irú táwọn náà fara kí ẹ̀yẹ rú sọ̀rọ̀ ẹjá padà sínú tàn ọmọ nìyẹn kọ́lọ̀kọ̀lọ́ ọ̀lọ̀kọ̀lọ̀kọ̀ ọlọ́run bá ní mo dá ọmọ nìyẹn nínú tí mo ti torí ẹ̀ dá wa tọ́lọ́ torí ẹ̀ dá wa ní wípé ó fẹ́ dán wa wò ni ó fẹ́ ṣe kí ni ó fẹ́ dán wa wò ni olómọ ń yà wá lẹ́nu lónìí tẹ́sí ò bá tí ìyẹ yóò bá tí ò yọpọ̀ àwọn èèyàn náà lórí ilẹ̀ dì sin tàbá rí èèyàn kan mùsùlùmí ló pẹrẹ ní àbí tọwọ́ lè pẹrẹ tó bá ní ẹ gbé wàhálà yín wá ẹ gbé ṣòro yín wá àdánwò tó kàn yẹn gbé wá ẹni kò ní pé ètò lè gbọ́nú ẹ̀ torí àdánwò tí ẹ̀gàn kò tí ì gbọ́ torí ní tí ó fi ta lẹnu fẹ́ fi ti ẹ̀jọ́ tí ó fi máa sọ mi pé gbádùnwò rẹ wá nì àwọn ànábì ọlọ́run tọ́lọ́ ń dágan wọn ò tó bẹ́ẹ̀ ká sọ fún yàn pé gbádùnwò rẹ wá nì gan wò tí bọ́nú ẹ̀ wọ́n bá kíra ní tẹ́fẹ́ padà sọ́dọ̀ ọba dẹ́dà torí pé kí ni bàdà àṣọrọ hẹ́dọ̀ wà tààlà àní ìtìlá òbí abil bashar ọlọ́mbẹ́rẹ̀ àdánwò ọmọnìyàn látara kí ni bàbá wa àgbà kúrìjà jamina di lè jẹ nà kí ló gbé kóònù àlè jẹ nànà ìtìlá wọn tẹ́sítì rẹ ni wọn lè ayédùkúlù ahàdùnmínà àbínáyì ìlàbí ìtìlá èmi àti níta àjòkó yẹ lọ gbà lónìí kò sẹ́ni tí ó lọ àlè jẹ nànà wà àfikún gba fara àdánwò làkùránì sọ pé wà ń minkum illa wariduha kò ní sẹ́yẹ̀ kanu yín àfi kó gba fara ná kọjá kana ala Allahi hatman maqdiya bá a ṣe parí ẹnu ìyẹn ni pé ẹyọ kúrò pé ń wá tí ò ní bá kò sọmọ tó dà sí tí a ti bá a báyìí sí ẹyẹ rú sùn Ọlọ́run alìtìlá àdáwò tá ń sọ yìí yaqulu Ibn Qayyim rahimahullah bàbá àgbà àfáàní ọmọ kí afọwọ́ ẹ̀dùn tẹ̀míà ó ní sẹ́ẹ̀lì ọmọ ni yàtọ̀ ayé ìfẹ̀lẹ́rọ́sìmì ìrètí dààmú rere ò bá tí ì pé kò ní ìdíkò tí ìjòkó ń bí o torí pé àti ìdèbí tá ń lọ. yàtọ̀ ayé ìfẹ̀lẹ́rọ́sìmì ìrètọ́ ń bá rò pé àbí kí n dúró àbí má dúró àti ìdèbí tá ń lọ torí pé àtọ̀rí kò ṣáàkọ̀ gbogbo ẹni bá fẹ́ máa sọ pé láàmú àbẹ̀wò dàbí hakini lọ́lá kò sẹ́ni tí ń jọ́sìn fún àyàfi Allah ọ̀nà yẹn lé o wọ̀tọ̀wíìn ó sì jìn náà àfi inú bóòlù ó ṣe rí bẹ́ẹ̀ anábì nuhu aleyhisalaam gẹ́gẹ́ báwọn òkúta ṣe wọ́n sọ fún wa wọ́n ní wọn ò ti torí kankan pé nínú nuhu illa ní kẹsìrà ti bò ká yìí torí ẹkún rẹ̀ tó pọ̀ ni. wàzúbi àyà ìyá aleyhisalaam lórí gbólóǹta jòkótì lábẹ́ tẹ́ǹtì nínú òrùn yìí lórí ẹ̀ ni wọ́n ṣe kí ni wọ́n dú ànábì yàyà sí. Si wọ̀kùtìlà àbúhù bàbá rẹ̀ zakariya alayhi salam wọ́n gé mẹ́gí ni wọ̀tọ́ ẹ̀nà umaru alayhi salam tẹ́ bá gbàgbé tàn ìtàn ìgbàgbé ara ẹ̀ o umaru aminu al-adil táàtì ìrásáájú tó lè jó ń tó lórí rẹ̀ lẹ́yìn anábíwá muhammad sẹ́ẹ̀mọ̀ pé wọ́n assassinate ẹni ẹ má jẹ́ yóò jẹ́ tuntun wàdúrú ìjà usman bìdìnnà ìhìhì fi baytihi usman alayhi salam tanabuwa muhammad sallallahu alayhi wa sallam oninsala usalaka usman fi wadin tí usman bá gbọ́nà kan wasalaka shaitan salaka shaitan wada sayasuluku shaitan wadin akhar shaitan ò ní fẹ́ pàdé usman torí pé ń bẹ̀rù rẹ̀ lórí ilẹ̀ ń ka kuranu lọ́wọ́ ni wọ́n dú alifatul khulafa ar-rashidin athalithatul khulafa rashidin ọ̀kẹ́ta nú àwọn àrólé àfinimọ̀nà wọ́kútìláwù aliyu bin abi tọ́lib ẹni tí ò yẹ kí wọ́n pa òní pé ń gbà pa usman tẹ́tí wàhálà dé ó dá ìwọ́ wá jẹ́ kí ló bẹ̀yìn òun náà jẹ kútìl wọ́n pa torí kí ni lè máa ń ra kì í ṣe torí kankan o tọrọ náà bá sọ fún wa yìí pé tabaraka alladhi biyadihi almulku wa huwa ala kulli shay'in qadir onímọ̀dà aláìní tí mo ní kàtà lórí gbogbo nǹkan gbogbo wọn mo sọ yìí mo lè má jẹ gbogbo àmọ́ torí kí ni ó wà lẹ́yìn ìkọlẹ́kọ ni máa wò tàwọn àlàyé mo ti sọ pé dọ́tí mo ti dá ìmọ̀ fẹ́ dán ìwò ni kálukú tètè lọ́mọ pìrìbíà máa ń dà kalẹ̀ báyìí fún kí ni o fàdánwò bó ni ó gbà wá ó wá sọ fún ọ láàyè tó pọ̀ náà Qur'an ó ní wàhálà wà nìkan pàápàá dájúdájú àdáyíwò minal khawfi nínú bẹ̀rù wàlìjúrì àtẹ̀bí wàlẹ́kùsùn minal A yín wò àádẹ́yìn wò látara dúkìá ntẹ́mi àjẹ́ ń fẹ́ gangan ntẹ́ anífẹ́ sí gangan ni wọ́n fi máa wò ntọ́ láìkì jùlọ gangan ntọ́ lè fi ilẹ̀ gangan ni wọ́n fi dán wò. ó ní bàbá ṣeré sọ̀rọ̀ rí i ẹ wá fún nírò dùnú àwọn ní àwọn tábà lè ṣe sùúrù tí wọ́n lè sọ pé àlẹ́jì iná ìlà àsọ́ọ́bẹ̀ tó hùn mùsíbà àwọn tó dápẹ́jọ́ tí mo bá dán wọn wò báyìí kí ni wọ́n sọ inna lillahi wa inna ilayhi raji'un àtàwọn àti ẹ̀ tí ẹ̀ láṣẹ o ẹ̀yọ́ sọ̀rọ̀ lọ ìtìlá àdáwọn tó ń sọ yìí min asrari din nínú àṣírí ẹ̀sìn ni ọlọ́ba sàlọ́ba aláṣọ lóore wọ́n ní máa ń fàdánwò tó àṣírí ìgbàgbọ́ mi tọ́ba fẹ́ mọ bọ́ọ̀ ṣe tó tọ́lọ́ bá fẹ́ tó àṣírí ìgbàgbọ́ rẹ pé àti òtí ẹ̀jú báyìí lọ rasulullah nígbà tó lọ́wọ́ tún àṣírí ẹ̀mí ànẹ́bà muhammed ni èèyàn ní ọ̀ìsọ̀ ọlọ́run nígbà tó gba ọmọ rẹ̀ jọ ọdún wàdámà àìnà ẹ̀hù omi omi bẹ̀rẹ̀ sí ń dà lójú rẹ̀ àwọn sàbẹ̀ ń sọ pé àtàyà muhammed ya rasulullah tó ìdórí rẹ̀ ń sọ ọlọ́run ń sunkún ànẹ́bì ni iná a iná a làhùznùn ìbànújẹ́ ni tó bá ti dórí ẹ̀mí ojú ó ó nítorí pé abala làwa náà tádàwọn bá dé ara máa ń kan wá a máa ń gbé mọ́ra ni ìwọ náà gbé tiẹ̀ mọ́ra má pariwo lọ báwọn èèyàn náà má gbé lọ báyàn padà sọ́dọ̀ ọba tó dá ọ ọba wo ni ọba tó dìmọ̀ dán ìwò kí ló ń gbádùn rẹ lọ báyàn sí kí ló ń ké sí pé òun náà fi kàn ọ́ yìí èwo náà sì wàá fi kàn ọ́ nípa àwọn ànábì ṣèbí sọ ọlọ́run ló gbé lọ́wọ́ kí wa ma muhammadun illa rasulun qad khalat min qablihi rusul níjọ́ tí wọ́n pa sheikh mahmood jafar ní kánò kánò ti torí àdàrú o ẹ̀sìn ṣe kí ni o ó ń tẹ̀síwájú wọ́n pa sheikh albani zaria ẹ̀sìn ọ̀dàrú zaria ó ń ṣe ó ń tẹ̀síwájú dáwà yìí ó ń ṣe ó ń tẹ̀síwájú hádà wà sunnatullahi fi khalqi eléyìí ni súnà ọlọ́run lórí àwọn ẹ̀dá rẹ̀ wọ́lẹ̀ ń tẹ́jìdẹ̀lì súnà tì láì tàbídìlà ẹ̀ lè láàrọ̀ fún súnà ọlọ́run wọ́lẹ̀ ń tẹ́jìdẹ̀lì súnà tì láì tàwílà ẹlẹ́ni ni ó máa káyọ̀ sí àbí tọ́lọ̀ máa fẹ́ lórí ẹ̀ ẹ̀yẹ́ ń sìn ọlọ́run. ọlọ́ọ̀bá anábì sheikh wa ibn Qayyim Jawzi ó ní yàtọ̀ ifal azmi mo kà fún wa lẹ́ẹ̀kan ìyẹn ní pé anábì wa Kama ká a ti bára báyìí kí ló máa ń wí yóò ní gbogbo ohun ń ṣẹlẹ̀ lójú ọ̀sán ń ní èméjì ìwọ náà ni wàwá àdùkẹ́ mo sì nígbà pé pàdán àdáhùn rẹ yóò ṣẹ wal ohun tí torí kankan máa ṣe àtòrí àjẹnù rẹ wọn náà rọ mo sì nígbà pé tí bá kọ tiẹ ni náà bí àwọn tó rán ṣáájú ìbàn kí wọ́n lọ́kù ọlọ́run á dá padà wọ́n ní yá àyíwá nàbí mo pèrè tó pèrè lánàbí hasbukallah ọlọ́run yóò tọ́ yóò tọ́ wọ́n mẹ́ni tàbá akẹ́mílẹ̀ mọ̀mìnì àti gbogbo tó bá lè tẹ̀lé wọn náà nù àkíní nù àmọ̀mìnì ẹ̀yà ń sọ̀rọ̀ alìbìtìlá alàmìyá wàlìbìtìlá àwọn ànábì ọlọ́run àti kíní o àtàdánwò tọ́lọ̀ máa fi kàn án torí àsìkò gbogbo àwọn ànábì ọlọ́run tó ṣáájú wọ́n fàdánwò kàtá ní kò sáyà fínú ẹ̀ ó máa ń yà mí lẹ́nu pé àwọn ọmọlẹ́yìn jésù wọn ò fẹ́ kádánwò kàn wọ́n ẹni tàlàdánwò rẹ pọ̀ láyé oje isa aleyhi salam <laughs> isa aleyhi salam wọn ò ti torí nǹkan máa lé kiri ó dáwọ́ kàn má gbélé mi torí kí ni o torí àdánwò ni torí pé ó fẹ́ pè bà ní israẹla ilallah ó fẹ́ pè wọ́n sọ́dọ̀ ọlọ́run kò yẹ kí wọ́n ṣe nǹkan kan fún làlùkọ́ ni mo fi rán wa létí pé wọn nà ẹ̀ nàkọ́ mu mi nìhùn wọn ò ti torí kankan fìyà jẹ wọn o kiri o ìlà àyù mìíràn bìlá tí gbàgbọ́ ò bá tí ì débẹ̀ kò tí ò àdánwò tí ì dénú tí ò bá ti débẹ̀ àdánwò wá sí kíni yóò dé pẹ̀lú ẹ̀. ẹ̀yẹ́ ń sọ̀rọ̀ rọ́wà ìmáàmù Tirmidhi ìmáàmù Tirmidhi gbàdí sí wa bisanadi ansaadi bin abi wakos sada wa abi wakos ló bàa tọ̀dọ̀ anagba Muhammad ó ní mo bìrì ń sọ̀rọ̀ pé ayu nas ashaddu bala'an tala dánwò rẹ máa pọ̀ jù lórí ilẹ̀ tala dánwò rẹ máa ń pọ̀ jù anabi ní al-anbiya fal-amsal summa fal-amsal ó láwọn anabi ọlọ́run àtàwọn tó bá fẹ́ jọ wọn. ó ní fàyídà kana rajulun kana fàyídà kana dínú rajulun salban tó bá jẹ́ pé lágbádá kan lọ gbẹ́sìn mú báyìí ishtadda bala'uhu bala'i àdáwòrán àti kí yóò le fa kana fi dini riqqa tó bá gbọ́ mẹ́sìn báyìí yẹ pẹrẹ pé a máa kí papọ̀ ọlọ́run òróró ó kí láàárọ̀ ó dalẹ́ kó tó kí gbogbo ohun tó kù òtúlẹ̀ àlà hasabidi ni bẹ́sìn rẹ ṣe tó náà wọ́n sì máa ṣe kí ni o tá a láfi tiwa jọ ẹni ta ló fẹ́ fi jọ kó sí fama tabarra albẹ̀lẹ́ àbí abdi fama yabra albẹ̀lẹ́ àbí abdi àdánwò ní fẹ́rù kankalẹ̀ àtà yóò tóra kọ̀ yamshi ala al-ardi ma alayhi khati'atun tí ó fi máa rìn lọ́wọ́ rí rẹ̀ tí ó fi ní sẹ́sẹ̀ kankan lára rẹ̀ náà ìyẹn ni pé tẹ́sẹ̀ bá ti ń kù lára ọmọnìyàn wọ́n máa fọ́ náà ni ẹsẹ̀ kọ́ ni máa jẹ́ kádàwó wa o ẹgbà o tọ́lá wọn ànábì ọlọ́run wọn ò ṣe kí ni o wọn kì í ṣẹlẹ́sẹ̀ walakin li rif'at daraja ọlọ́run fẹ́ gbé wọn ga wakadhalika liyakuna masalul ala lil baqin ọlọ́run fẹ́ tí wọ́n jápèjúwe dáadáa lórí àwọn tí wọ́n ṣe kí o tí wọ́n bọ̀ wakadhalika liyumathritha ala thabati ala al-haqq ó wá fẹ́ fẹsẹ̀ wọn rinlẹ̀ lórí kí o lórí òdodo ayọ́sẹ̀ ọlọ́run

wọ́n wá bàbá wọn kàn pé wọ́n tà á ọmọlúwàbí wọ́n sọ dẹrú ẹlẹ́kẹta ńkọ́ wọ̀bùtún ìyẹn bí síjìnì àrùtì wọ́n wá fàdánwò pé ó dẹ́ ẹ̀fí sẹ́wọ̀n ó wá lèmi gan fọ mo fún ẹ̀wọ̀n ayé ju kí máa bẹ́ ní ọlá pẹ̀lú àdánwò lọ ẹ̀yẹ ló ṣe ọlọ́run bọ́ọ̀lù anábì Yusuf wí ó ní ní fàílàm túsìrì fàánì kẹ̀dàún ètè táwọn obìnrin yẹn ń pa wọn tí tó bá lọ là mí bẹ asmuni ilayhin òun ní kápá lórí ẹ̀mí èmi ní ó jọ wọn ni o báwo yẹn ṣe máa sọ fún wa pé if you can beat them you join them tó o bá ti lè jù wọn lẹ̀ báyìí wàá ṣe kí ni o wàá dára wọn ìsìmọ́tà kó dúró lórí ẹsẹ̀ rẹ kó bọ́lọ̀ rẹ dúró kó má sẹ́ni Yusuf kó nu ilé ọlá ààfin ó wá padà síbo ó wá padà sínú ẹ̀wọ̀n ń bọ̀ wá débẹ̀ yatafarraga bi da'wati ila Allah eléyìí tó ya yà mí lẹ́nu ní ti kàwé yẹn báyìí wọn ní sinlọ́ mọ́ àti ẹ̀sìn náfìlà náfìlà tó tiẹ̀ fẹ́ gbà mọ́ náfìlà wo ni ò gbà ẹni tí ò yẹ kó rántí ọlọ́run wà lẹ́wọ̀n wa bẹ̀rẹ̀ eje mgbe ị ga ọlọnta apụka na-ekele ihe ori na kan soso eléyìí tá a mú mbẹ tádọ̀ bàbá adébòlù ṣe sọrọ ṣe ẹja eme sọ̀rọ̀ bàbá rẹ ẹ̀mí tí bàbá rẹ̀ fèsì yẹ wá bá wa tàràkìnà yusuf àyìndàmàtà yìí ná nígbà tá a dáná jẹ lọ yusuf sára wa ní kó máa sọ fún àkẹlẹ ìkókó sì bàjẹ́ àmọ́ àwa tó rí àparọ́ fún ọ bó tiẹ̀ jẹ́ pé òní gbà wá lódodo kí ni bàbá wọn sọ ó ní kọ́ọ̀lá bálísàwà láti làkún àǹfóṣokùn àmúra ń tẹ́ ẹ ṣe ìmọ̀ màpé kì í ṣe fẹ́nu yín o ìtànjẹ ẹ̀mí yín ló gbé yín lọ́bẹ̀ o àmọ́ ní kí ni o fọṣọ́bùrù ń jẹ mí yìí ń ṣe sùúrù tó rẹwà àṣẹ sùúrù kan wà tó tún rẹwà kí ni sùúrù tó rẹwà oníkẹ́fìnira kàn kọ́ máa ṣàdúrà fẹ́ni tó fàdánwò kàn ọ́ àmì <laughs> ah, ìdáradà kọ́sọ́ gbogbo ẹni fàdánwò kàmí tí mo fi dáàyè ọlọ́run ọlá àwọn mẹ́jọ parẹ́ <laughs> eh, o gbọ́dọ̀ yẹn tó bá ti débẹ̀ yẹn gbà ló ń lọ bẹ̀ ọlọ́run aláwọ̀mọ̀ omi ń bá ń na àwọn mi torí pé wọn ò o tábà wọn ò ní ṣe tí ń ṣe o bọọlụ ya ṣe ma túfọ̀ ọmọ tó sọnù ẹ̀ dákun á ah, bàbá wa àmọ̀rọ̀ ọmọ ìmọ̀ ó tẹ̀ wá bànú jẹ́ ohun tí wọ́n sọ ni pé yá àdáná ìrẹ́ bàbá wa ìnàbìnà kàsára kọ ọmọ rẹ̀ jalè ah, ọmọ rẹ̀ ṣe kí ni sára kọ ó jalè ah, subhanallah kí ló sọ fún wọn ó ní fasaburun the same word mi ò tí ì kú olórí Edison kí ló ti kàn wá náà oje tálà ní jọ́sìn fọlọ́run tí ìka kékeré bá kàn yàn báyìí yóò gbàgbé ẹ̀sìn rẹ̀ ó ti gbàgbé ọba tí ń pè lánàá ó gbà gbogbo dábàá bá wọn o àwọn tí wọ́n tún wáyé lẹ́yìn wa àdánwò tí wọ́n tún ju ti a lọ láti gbọ́dọ̀ lẹ́mọ̀ tírìnì wọn lórí kíní o asabati alasiratil mustaqim kí ló dé tá a máa sọ pé ìdínà siratul mustaqim ọlọ́run gbogbo tí ó bá dé bá wa má jà kú ò lórí ìjọ kan ṣoṣo rẹ o àti lórí kí ni o sunna anabi rẹ muhammed sallallahu alayhi wa ẹ̀yà sùn ọlọ́run nínú tá a lè múnú àdánwò torí àsìkò tó ti lọ ẹ̀já mọ̀ wípé at-tawakkul wal i'timad ila Allah àdánwò máa ń jẹ́ kéèyàn ò gbára lọ́lọ́run ọba dáadáa ni ẹlẹ́ẹ̀kejì ọlọ́mọ ń lò ní tẹkfírù lẹ́kàtọ̀ọ́yà pé bóyá àwọn àṣìṣe wa kan lọ́lọ́run fẹ́ ṣe kí ni o ló fẹ́ parẹ́ bóyá èmi náà ní mistéèkì tí ìkàbá kẹyàn ó yẹ kí n kọ́kọ́ padà sọ́dọ̀ ẹ̀mí ara ẹ̀ pé bóyá mi náà dáa bóyá mo sì lẹ́sẹ̀ kan yóò máa ṣe kí ni ó yóò máa tọrọ àforíjì lórí ẹ̀bá kan náà aláàbàtúndé muhabbatullahi abdi ó jápẹrẹ kan tọ́lọ́ máa fi hàn àwọn èèyàn pé mo nífẹ̀ẹ́ rú mi ẹlẹ́kẹta àkọ́rọ̀tù dunya inda gbàlá ó máa ń fẹ́ tó kó ayé ṣe kí ni o òun ló yẹ̀yẹ́ jù kò wọ́ọ̀tì kankan wọ́n gba ayé èèyàn ní bá ń sunkún oníkàfọ́ òní máa ń jẹ́ ká fẹ́ ká dánwò fún yá oníwọ̀n gba máa lọ́wọ́ ẹ̀

يو أدرو اللهم ارزقنا صبرا جميل اللهم ثبت اقدامنا على الحق يا رب العالمين اللهم ارحمنا فانت بنا رحيم ولا تعذبنا فانت علينا قادر والتف بنا فيما جرى به المقادير انت مولانا فأنت المولى ونعم النصير الى صلاتكم يرحمكم الله